لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي وبكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته àdáọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tó ṣe pé òun náà ló ní ọpẹ́ oore èyí tí a gbọ́dọ̀ má dúpẹ́ rẹ̀ tó jẹ́ oore alákọ̀ọ́kọ́. òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé gbogbo àwọn àáfàá àpátáyáyá tí wọ́n jẹ́ àáfàá ẹ̀sìn òun ni wọ́n panupọ̀ wípé òun náà ni oore tó ga jù tí ò sóore kankan tó tó nílé ayé ń bì wọ́n wá ní ìdí tó fa náà ni wípé. òun lèèyàn fi lẹ́tọ̀ọ́ sí oore èyí tó jẹ́ pọ́ ga jù lálìkí àmà tó dẹ̀ jẹ́ oore tí ó máa bẹ gbére lọ tí ń ṣe àlìjánná ẹni tí ó bá ti ní ní mẹ́tòlì Islam ìdẹ̀kùn Islam lọ́dọ̀ tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà kò ní lè rí nímọ̀ ọlọ́run ọba tí ń ṣe àlìjánná látara bẹ́ẹ̀ ọlọ́run á ka ìmí àti ẹ̀yìn mọ ẹni tí ọlọ́run ọba ti ṣe oore náà fún kọ́lọ́n kó mọ́ gba oore náà ní ọwọ́ wa àdúrà tá à ṣe náà ni wípé tàwáfànà muslimin wa alhiqna bisolihin òun náà ni kí ọlọ́run ọba pa wá ní mùsùlùmí kó dẹ̀ pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ kọ́lọ́n jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè. kọ́lọ́n jẹ́ wúlò fún wa ní gbangba ta alkiyama kọ́lọ́n lo islam náà fún wa ní sábàbí tí a fi jẹ ẹni àlìjánná orí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ló tẹ̀lé tá a gbọ́dọ̀ má máa dúpẹ́ òun náà ni oore ìmáṣẹ̀mí lórílẹ̀ ayé èyí tó jẹ́ wípé ìṣẹ́kù tọ́lọ́wọ́ bá ṣẹ́wàkù yìí oore lọ́lọ́run fi ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa torí ẹni tó ti kú tóun ti parí ẹ̀ sí kèfèrí kò lè padà wá túnṣe mọ́ ṣùgbọ́n oore kọ́lọ́wọ́n sẹ́yìn kù sórílẹ̀ ayé ìgbà míì a máa jẹ́ dáadáa fún yàn ìgbà míì a sì máa jẹ́ aburú fún yàn ẹni tó jẹ́ aburú fún lẹni tó parí ayé rẹ̀ síbi tí ò dáa ṣùgbọ́n ẹni tó jẹ́ rere fún òun lẹ́tọ́ pé ó tún lékún sí i ní àlìjànnà pẹ̀lú pé ń sẹ̀mí lórílẹ̀ ayé àbẹ̀lọ́run kọ́lọ́run jẹ́ lékún sí i ká jẹ́ ntálíjà náà wọ́n ga sí i pẹ̀lú ìsẹ̀mí wa tó ń sẹ́mi lórílẹ̀ ayé báyìí má jẹ́ a ti bẹ̀ tàpá sí tọ́lọ́wọ́n ọba jẹ́ a jẹ́ ẹni tó ṣe yí pé a ti bẹ̀ parí ayé wa sórí ìsìláàmù ni adúpẹ́ mọ́ pé ọlọ́wọ́ bá fún wa láàfíà pẹ̀lú ìsẹ̀mí wa tá à ń sẹ̀mí torí ẹni tí ó sí àlàáfíà fún ti ń sẹ̀mí lórílẹ̀ ayé ìsẹ̀mí rẹ̀ lè má ní mínísì tọ́láàfíà ó bá ti sí tó ti pọ̀ jù so látara bẹ́ẹ̀ àwa dúpẹ́ fọlọ́run tó tún fún wa lálàáfíà gbogbo ibi tó kù sí lára ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run fàlàáfíà síbẹ̀ gbogbo àwọn tí ò lálàáfíà kọ́lọ́run kó bá fún wọn ní àlàáfíà èyí tó tún jẹ́ oore tí a gbọ́dọ̀ má dúpẹ́ rẹ̀ òun náà ni lórí ní mọ́tòlẹ̀ amni lórí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá fún wa ní ìfọ̀kànbalẹ̀ la fi lè jókòó síbi tá a jókòó sí tí ó bá sí fọkànbalẹ̀ lágbègbè wa kò ní rọrùn fún wa kálá afẹ́ máa jókòó afẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn ibi tó yẹ pé kò sí fọkànbalẹ̀ ń bẹ tó yẹ pé yílà yìí ló ní bẹ́ẹ̀ irú eléyìí ò lè rọrùn fún wa àwa dúpẹ́ pọ́lọ́run fún wa lọ́kàn balẹ̀ kọ́lọ́ má yọ ìfọkànbalẹ̀ kọ́lọ́ má yọ kúrò ní agbègbè yìí àlékún ìfọkànbalẹ̀ kí ọlọ́run ọba àlékún ìfọkànbalẹ̀ kí ọlọ́run ọba kí ó tún ṣe sí agbègbè yìí gbogbo àwọn agbègbè tó wá jẹ́ pé kò sí ìfọkànbalẹ̀ ń bẹ abẹ́lọ́run ọba kí ọlọ́run ọba kó bá fi ìfọkànbalẹ̀ kọ́lọ́run kó bá fi síbẹ̀ àwa dúpẹ́ gbogbo oore tí ó kù tí ọlọ́run ọba ṣe fún wa gbogbo àwọn oore náà pátá yányán kọ́lọ́ má jẹ́ kí ó bàjẹ́ àlékún oore kí ọlọ́run ọba kí ó ṣe fún wa abẹ́lọ́run fún bara wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run bá kó sọ́dọ̀ ọ̀run fún mi tí máa máa sọ àtẹ̀yìn náà tí ẹ máa gbọ́ sísọ yìí kọ́lọ́run jẹ́ ó jẹ́ dáadáa fún mi tó bá ti jẹ́ ògbìn dàlkìámà gbígbọ́ náà kọ́lọ́run jẹ́ ó jẹ́ dáadáa fẹ́yìn náà tó bá ti jẹ́ ògbìn dàlkìámà kọ́lọ́run jẹ́ kí ọ̀rọ̀ náà jọ wúlò fún mi àti ẹ̀yin ní ayé ń bì àti bá ti jẹ́ ògbìn dàlkìámà la hawla wala quwwata illa billah tafsiri wa àná èyí tí a ṣe ìwọ̀nba tí a lè kà níbẹ̀ ọlọ́wọ́n bá bá wa sọ̀rọ̀ ní àyà seventy three nínú sóràtú tọ́ a Quran twenty àyà seventy three òun náà ni a ti ṣe tẹ̀fsírì ní àná láti lè ka díẹ̀ fún wa láti lè ṣàlàyé díẹ̀ fún wa nínú àwọn kan tí a ṣàlàyé lánàá kó di pé a máa bá ti tòní lọ ọlọ́run bá ń sọ fún wa pé. A'udhu billahi minash shaytanir rajim. Inna amanna bi rabbina liyaghfir lana khatoyana. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa àwọn onídán nígbà tí. Musa borí àwọn onídán tán wọ́n rí i pé ìmọ̀ òun náà ni Musa mú dání látara bẹ́ẹ̀ gbogbo wọn lọ forí balẹ̀ fún Ọlọ́run ọba wọ́n dẹ̀ sọ pé àwọn nígbàgbọ́ sí Ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀dá pátáyányá kìí ṣe Musa ni wọ́n forí balẹ̀ fún Ọlọ́run ni wọ́n fi orí balẹ̀ fún gbólóhùn wọn sì ti jẹ́jẹ́ yìí pé ọlọ́run náà ni wọ́n forí balẹ̀ fún èyí tó jẹ́ pé fìràwọ̀nà wá wò pé òun ó fìyà jẹ wọ́n ó wá ṣe àwọn àlérí ìyà fún wọn pé òun ó fi jẹ wọ́n ṣùgbọ́n àwọn èèyàn yìí sọ fún fìràwọ̀nà pé ìyà tó bá fẹ́ fi jẹ wá máa fi jẹ wá àwa ń tiwa o a nítorí ẹ̀ yí padà wọ́n wá tún wá ń bẹ lọ́hùn lẹ́yìn ìgbà tí wọ́n ti pinnu pé ìtí fìràwọ̀nà bá fẹ́ fi ṣe àwọn kó fi ṣe àwọn wọ́n ní iná àmọ́nà bí wọ́n ní wọ́n àwọn àti wa o àti nígbàgbọ́ sí ọlọ́run ọba wa. lìyẹ́gò fèrè lánà kọ́tọ̀ ọ̀yà kó jẹ́ níta torí ẹ̀ nígbàgbọ́ ni pé a fẹ́ pé ọlọ́run ti ṣe sẹ́yìn kọ́lọ́run forí fi jìn wá. وما àkìrọ̀tànà alẹ́ yìí nínà sí i. kọ́lọ̀ ó tún forí jì wá èyí tó mú wa ní tipátipá tó jẹ́ ká ṣe tó jẹ́ pé idán tá a tún lọ ṣe yìí náà gbogbo tipátipá tó ti mú wa ká máa ṣe idán kọ́lọ̀ ń forí ẹ̀ jì wá. wàmà àkìrọ̀tànà alẹ́ yìí nínà sí àbí ká túmọ̀ rẹ̀ ní ṣèṣì pé wàá àlíyà torí pé afẹ́kọ́lọ́ forí jì wá nítorí pé òkùnkùn mú wa ń tipátipá lórí kinní yìí tó jẹ́ idán tá a ṣe yìí òun wa ń tipátipá lé lórí. wàláwù khairun wà á bì kọ́ wàláwù khairun ọlọ́run ọba òun lọ́ba tó lóore ní ìmọ̀ sẹ̀sán fẹ́ntọ́ bá tẹ̀lé wà á bí kọ́ ọlọ́run ọba lẹ́ni tó jẹ́ pé ìyá rẹ̀ yọ́ọ́ mọ sẹ́kù lọ gbére fẹ́ntọ́ bá ya pa rẹ̀ àwa ti mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ra hàn ìwọ ń tiẹ̀ o ò lè sẹ̀sán kankan fẹ́ni kankan tí ó wàá dàbí ẹ̀san ọlọ́run o ò dẹ̀ lè fìyà jẹ ẹnì kankan tí ó wàá dàbí ìyà tí ọlọ́run ọba lè fi jẹ yàn. إنه من يأت ربه مجرما ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa wípé dájúdájú o ẹnikẹ́ni tó bá wá bá ọlọ́run ọba tó kúrò lórílẹ̀ ayé tó wá jẹ́ wípé ẹ̀mí ẹ̀ wá padà sọ́dọ̀ ọlọ́run ó wá jẹ́ ẹni tó ṣe wípé mujriman ni ọwọ́ ajẹ́ ń tó ṣe kèfèrí sọlọ́wọ́n ọba fa iná la ó àná. so irú ẹni bẹ́ẹ̀ kò sí èméjì ń bẹ́ẹ̀ iná ajá ànámà òun ni yóò bọ̀ sí ẹ bá ti kú ní kèfèrí já ànámà ló sì kó gbogbo náà jọ pátá yányán inú ẹ̀ ni ó wà bọ́ sí láyà mú tó fi hà wàlá yàhàyà láyàmútu fi à kò ní kú níbẹ̀ torí ẹjọ́ bá ti kú ìsinmi ti dé bá nìyẹn torí pé ẹ̀mí yóò ti sùn pé ara wàlá yàhàyà yóò máa sẹ̀mí ṣùgbọ́n kò ní sẹ̀mí tí ó ṣe láǹfààní so yóò máa sẹ̀mí ń bẹ̀ ṣùgbọ́n kò ní ṣe kí ni o kò ní nísẹ̀mí tí ó ṣe láǹfààní torí pé ìsẹ̀mí tí ń sẹ̀mí ìsẹ̀mí pé ń jìyà níwájú ọlọ́run àìṣe láǹfààní yẹn lọ́lọ́run sọ pé wà láàyà yà ọlọ́run wa ni wà mẹ́yà tí mọ́ mẹ́nà ẹnikẹ́ni tó bá wá jẹ́ wípé ó wá bá ọlọ́run ọba mọ́ mẹ́nà tó jẹ́ pé ìgbà tó ń dọ́dọ̀ ọlọ́run ọjẹ́ ntọ́lọ́ngbà ní múmìnì kìí ṣe kẹfìrí kọ́dí amílà sọ́ọ̀lẹ̀ hàt lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá gbà ní múmìnì tán kọ́dí amílà sọ́ọ̀lẹ̀ hàt ó ṣiṣẹ́ tọ́lọ́ wọn bá ní kó ṣe ó tún wá ṣiṣẹ́ dáadáa tọ́lọ́ tún ó ṣe ọlọ́run wa ní fáwùlà ìkàlà ọmọ dárọ̀jà tó lé òòlà ọlọ́run ní gbogbo àwọn tó bá parí ayé wọn báyìí ọlọ́run ní dàràjà tó lè hùlà àlìjánà mi dàtú dàràjà tó lè hùlà àlìjánà tó pọ̀ sẹ́ẹ̀sì àwọn àjà èyí tó jẹ́ pé àwọn ilé tá a gbé lórí ilé tó lọ sókè tó pọ̀ sẹ́sẹ̀ òun ló máa jẹ́ tiwọn a lè sọ fún alánà yìí pé iná òun lọ sàlẹ̀ ni àlìjánà lòkè ni so àjà àlìjánà tó lọ sókè hundred ni láàrin kan sí kejì ó tó ti bẹ láàrin ilé ayé níbẹ̀ láàrin sánmọ̀ gẹ́gẹ́ bá ti kàdísì tó lálàáfíà fún wa ní àná ọlọ́run wa ní ntí ó jẹ́ táwọn yẹn nìyẹn jannatu adinin tajiri min tati al-anha ọlọ́ni àwọn àlìjánná èyí tí wọ́n máa gbé bẹ̀ lọ gbére jannatu iqama èyí tí wọ́n máa gbé bẹ̀ lọ gbére ni ó jẹ́ tiwọn tajiri min tati al-anha. èyí tó àwọn odò yọọ máa wá máa sàn ní abẹ́ rẹ̀ àwọn sọ fún wa ibi tó ga jùlọ jẹ́ Firdaus ni omi yóò ti máa sàn wá yóò wá máa sàn wá sí abẹ́ àlìjánnà. khalidina fiya ọlọ́run ni wọ́n máa wá bẹ́ gbére ń bẹ̀ wò ní jáde mọ́ inú ni wọ́n máa gbé wàdálẹ́kà. jazaa man tazaka ọlọ́ni eléyìí ní ẹ̀san fún gbogbo ẹni tó bá ṣàfọ̀mọ́ ẹsẹ̀ rẹ̀ kó ń bí ẹ bọ̀ ọlọ́run bí wọ́n ti jẹ tí wọ́n rí ọ̀nà ni kọ́ ìlà Musa. àna asiribi ìbáàdì ọlọ́ni àwa ránṣẹ́ lọ bá Musa ìwọ Musa àwọn ẹrúsìn mi àwọn làwọn Banu Israel mú wọn rìn kó wọn rìn lọ máa mú wọn rìn kúrò nílẹ̀ Mísírọ̀ kó máa kó wọn lọ sí Baitul Maqdas òru ni kó fi wá mú wọn rìn. فاضرب طريقا في البحر bahari yabasa. bá ti wá ń lọ ó débi river nile fadirib wá lọ fi lélẹ̀ làwọn fún wa torí kan yabasa ojú ọ̀nà kan tó gbẹ filibari nínú odò. No látàkọ́ọ̀fù dárọ̀ karùn-ún wà látàkṣà. ètò ẹgbẹ́ òní máa bẹ̀rù níbẹ̀ dárọ̀ kan pé ẹ̀ẹ́jẹ̀ tí àwọn fìràwọ̀n ò lè bá wà látàkṣà òdẹ ní máa jẹ́ tí ó bẹ̀rù pé ẹ tẹ̀rì sínú omi àbomi ọ̀wà pàdé mọ́ yín òní bẹ̀rù ẹ̀ sórí bí dábàtẹ̀ sídìdì ní àná nìyí orí àyà yìí náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀fsírì ní òní so abẹ́lọ́hún kí ọlọ́ba kó sọ tẹ̀fsírì tòní náà kó sọ dé ọ̀run so wọ́n ka díẹ̀ fún wa nínú àwọn àyà àtìtì afẹ́ sọ̀túnmọ̀ rẹ̀ fún wa ní òní ká tó máa bá tẹ̀fsírì náà lọ. أعوذ بالله من الشيطان الرجيم فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى يا بني إسرائيل قد أنجيناكم من عدو منكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي faqad hawa. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ Musa ìtàn Musa lọ́lọ́run ọba ń sọ fún wa nínú súrátù Tọ́ha a ti ṣàlàyé fún wa bí Musa ti ń bá a bọ̀ wá débi àwọn ọ̀rọ̀ àwọn onídán lánàá náà a tún kà fún wa ní àwọn inú àwọn súwárù míì láti ṣàlàyé fún wa wípé lẹ́yìn àwọn onídán oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Israel àwọn díẹ̀ gbà nínú wọn àwọn kan ò torí pé wọ́n ń bẹ̀rù kíni o wọ́n ń bẹ̀rù Firaun àkà fún wa lẹ́yìn wá gbà náà ọlọ́ni àwọn tó gbà àti Musa àti Arun ọlọ́ni wọn gbọ́dọ̀ jáde kúrò nílẹ̀ Mísírọ̀ ilẹ̀ Mísírọ̀ náà ni kí wọ́n dúró sí ibẹ̀ náà ni kí wọ́n ti máa jọ́sìn fọlọ́run kí wọ́n ti máa kírun fọlọ́run so àṣàràyé lè fún wa náà ní àná lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba mú àwọn àmì méje wá yàtọ̀ sáàmì méjì tọ́lọ́run ọba ti fún Musa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ti fún ní ọ̀pá ọlọ́run ti wá fún ní ọwọ́ tí ó máa yọ jáde tí ó máa dì mọ́lẹ̀ tàtìkẹ́lẹ́ náà fún wa sẹ́yìn ọlọ́run tún wá fún ní àwọn àmì méje tọ́lọ́run ọba tún ṣàlàyé fún wa lánàá tọ́ ẹ pé ọlọ́run ọba fi ṣe fún àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀yà fẹ̀rẹ̀ aon ọlọ́run ọba jẹ́ kí wọ́n lè bá jẹ́ ẹni tí ó mọ̀ wípé ọlọ́run ọba lọ́rán Musa wá ọlọ́run ọba jẹ́ kí wọ́n rí ọ̀sìnìn ọ̀dá ọlọ́run bá jẹ́ kó dá wọn lẹ́yìn náà gbogbo nǹkan oko wọn ọlọ́run tún jẹ́ kó tún jẹ́ nǹkan tó ṣe yí pé ó tún dínkù nǹkan tó yẹ kí wọ́n kó lérè wọn rí kó lérè tí kan bá ti ń ṣe wọn wọn bẹ̀ Musa bí kọ́lọ́run kí Musa bá wọn ṣàdúrà ọlọ́run bó mu yẹn kú ọlọ́run ìmí òtún dé wọ́n tún bẹ̀ Musa kó bá wọn ṣàdúrà ọlọ́run tún mú kú ọlọ́run mú tú fánù wá àwọn òjò àrọ̀ àrọ̀dá ọlọ́run mú wá bá wọn gbàdúrà tún yá ọlọ́run tún mú yẹn kú ọ̀hún tún gbà ọlọ́run tún mú àlìjàrọ̀ ọlọ́run tún ní kí tata kó tún pọ̀ ní òlù lẹ́yìn àgbà náà ọlọ́run tún ní kí iná orí kó tún kún gbogbo orí wọn ọtún ọlọ́run tún gbàdúrà wọn lẹ́yìn náà ọlọ́run ní kí ọ̀pọ̀lọ́ kó tún kún ní wọn lẹ́yìn náà ọlọ́run ní kí libanali kó tún di ẹ̀jẹ̀ gbogbo eléyìí láti kà fún wa lánàá nínú àwọn suwar so àwọn àmì mẹ́sẹ̀ẹ̀sán tọ́lọ́wọ́n bá fún Musa nìyí tẹ́pọ́lọ́wọ́n bá fi díẹ̀ múlẹ̀ nínú suratu Namli àti nínú suratu Isra wípé àmì mẹ́sàn-án òun náà ni àfún Musa so látara bẹ́ẹ̀ Awari rí i pé fìràwọ́nà wà Musa dẹ̀ sọ fún pé ọlọ́run ni kó o kó àwọn Banu Israel kó o kó fún mi kí wọ́n jẹ́ ẹni tó ṣe wípé a máa kó wọn lọ sí Bethel Makdas tó jẹ́ ilẹ̀ ìlérí ṣùgbọ́n fìràwọ́nà kò sí kí ni o kò gbà ìtọ́ pé Musa gan wa bẹ lọ́hùn pé ìwọ ọlọ́run mọ̀jẹ̀ fìràwọ́nà ò tiẹ̀ gbà mọ́ so ọlọ́run dẹ̀ ló ń gbàdúrà. Musa so látara bẹ́ẹ̀ Ọlọ́run wa sọ fún Musa lẹ́yìn ìgbà tó gbàdúrà rẹ̀ tán wípé nǹkan tó ṣe ni pé wàhálà kọ́ ní àwọn àìná ìlà Musa ọlọ́ni àwọn ọlọ́run ọba àwa aránṣẹ́ lọ́ọ́ba Musa àná asínrìn bí ìbá adìyẹ òru òun náà ni ó kó gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú sí mi òru ló kó wọn jáde sọlọ́n Musa ọlọ́run pa láṣẹ pé àṣẹ tọ́lọ́run bá dẹ̀ pa ló gbọ́dọ̀ tẹ̀lé bọ́lọ́run bá ní kéèyàn kó èèyàn jáde lóru tó lọ kó jáde lọ́sàn-án so ọlọ́run bá ó tún fìyà jẹun tì so ọlọ́run bá ní ìrìn tí wọ́n ń rìn lọ máa jẹ́ ẹbí ọlọ́run bá ti sọ so tí wọ́n bá ti wọ́n rìnrìn yẹn lọ kò sí èméjì ń bẹ fìràwọ́n náà wọ́n mọ̀ sí ìrìn wọn ọlọ́run bá jẹ́ kí Musa ó mọ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn àyàtà fẹ́ kà yìí ọlọ́run jẹ́ kí Musa ó mọ̀ yìí pé river Nile lòun ó kó wọn gbà bọ́lá ọba ti fẹ́ kó kó wọn gbà nìyẹn ó fẹ́ fi ṣe mú jísà ni ó fẹ́ fi ṣe mú jísà ni ọ̀rọ̀ ọ̀nà rìbá náìlì yẹn o máa tètè yá fún wọn ọ̀nà tó náà bá fẹ́ kí wọ́n gbà nìyẹn odò sí bẹ́ẹ̀ wọ́n lè gbọ̀ náà bo míì débi tí wọ́n ń lọ so àwọn tẹ́sán àwọn abẹ́ wọ́n sàn wá mi sírò àwọn mísírà lọ́sàn ń lọ ibi tí wọ́n ń lọ ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ fi ṣe àmì ni pé ibi tẹ́ ẹ gbà òun náà ni ibi odò náà lọ gbà o ìwọ Musa àṣẹ Ọlọ́run ni fún Musa ibi tí Ọlọ́run bá ní kókó wọn gbà náà kó sọ pé àṣà àṣà lọ torí bọnú omi nígbà tí wọ́n náà mi wà dalẹ̀ gbà bó tẹ̀ jẹ́ ó bá tẹ̀ jẹ́ ọ̀nà tó jìnnà èyí ó hàn án lọ torí bọ́nú omi ọlọ́ni bí omi náà lọ gbà ọ̀rẹ́ tó bá ti wá dé bí omi fàdérébọ́lá òun tọ̀rí kọ́ filẹ̀ báàrì yabasa ọlọ́ni wá lọ fi lélẹ̀ fún wọn nínú omi tọ̀rí ìkọ̀nù ọ̀pá ló máa lò tí ó fi na omi yẹn àwọn àyà mi ti sọ fún wa àbọ̀ wa kà kan fún wa nú ẹ̀ ọlọ́run ní kọ́ wá jẹ́ pé tọ̀rí kán ọlọ́run bá ṣe separation ọlọ́run ọba jẹ́ kí fásilù wà láàrin sífà àti mosuf yabasan yẹn ó ní ó máa túmọ̀ yabisan ọlọ́run wa ní masdar ìkálẹ̀bá àmọ́ wípé nǹkan tó lágbára ni ọlọ́run ní tó bá ti fi nà báyìí tọ̀rí kán yabasan ọlọ́run wa ní masdar lórí pé kí ni ìtọ́wọ́ àwọn bàbá jẹ́ mújísà àtọ́lọ́run tó tóbi ni tílẹ̀ ẹlẹ́ bá gbẹ nínú omi ọ̀yẹ́ kómi ó tún máa sun jáde ńbẹ̀ ọ̀yẹ́ kómi ó tún máa sun níbi bẹ̀ ọlọ́run rárá kìí ṣe tòun ọlọ́run tọ́ ọ bá fi ọ̀pá yẹn nà á bí ó ti ṣe kí ni ilẹ̀ ẹlẹ́yẹn yọ gbẹ fúru tẹ́yẹn ni yọ gbẹ gan ni onímọ̀síṣẹ́ àríyàn túmọ̀ sí torí ìkànnì ojú ọ̀nà tó yẹ pé yaba tí ó tó yẹ pé omi tún ń ṣe sáwọn ẹlẹ́sẹ̀ pé ah omi sì ń so díẹ̀ díẹ̀ sáwọn ẹlẹ́sẹ̀ ọlọ́ni kò ní rí bẹ́ẹ̀ láì ọlọ́ni fìlì bahari tọ́jú ọlọ́ba fi ṣe fásilù láàrin sífà àti mọ̀ṣúf ọlọ́ni tọ̀rí kọ́ fìlì bahari ọlọ́mọ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ojú ọ̀nà kan tí ó wà láàrin inú omi ńlá yabasan tí ó sì gbẹ nítorí pé kọjá àlàkà ọmọ èèyàn tí ó ṣèṣe bẹ́ẹ̀ bá ń gbẹ sọ́kàwé gan-an níbi tó mi wà kọ́ wá ní pé ó oh, kọjá àlàkà èèyàn ọlọ́run ni yóò gbẹ nínú odò kéèyàn fẹ́ gbé nǹkan sínú odò kéèyàn sì sọ pé yóò gbẹ ọlọ́run ni yóò gbẹ tán yanyan ni so ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Musa ọlọ́run ní látàkọ́ fúdárọ̀ karùn-ún ọlọ́run sọ fún Musa yìí pé fìràwọ́ náà mọ̀ sípò jáde torí pé gbàdá fẹ́ parun nìyẹn wọn náà ti sọ pé ká parun torí ẹ̀ láti jẹ́ ó mọ̀ pé wọ́n fẹ́ jáde látàkọ́ọ̀fù dàrọ̀ kan ó ní máa bẹ̀rù pé pìlánù ó lé ọba láíláí yóò ràn léyìn bọ̀ kò ní sí ìdẹ̀rọ̀ kò ní lé léyìn bá láíláí wàhálà àtàkṣà bẹ́ẹ̀ náà ló sì ní bẹ̀rù wàhálà àtàkṣà àlẹ́gàrúkọ bẹ́ẹ̀ náà ló ní bẹ̀rù pé kí ni o títẹ̀rì so ọlọ́run bá mú kọ́ fáwa ó tún mú kọ́ sí àwa méjèèjì nǹkan kan náà dẹ̀ ni wọ́n so ló fi jẹ́ pé ká nítẹ̀lé wíwù fún nǹkan lára tó dáa ni so ọlọ́run bá wa mú ọláàtà kọ́ọ̀fù dárọ̀ kan ọlọ́run bá mú eléyìí hàn wá so ọlọ́run bá wa mú mọ̀fúlù bíi wàlá táksà wàlá táksà àlùgárùkọ tó bá ti gbọ́ yé pé ọlọ́run ojú ọ̀nà tó gbẹ oní ó wà nínú omi wàlá táksà o ò ní bẹ̀rù ìgbé ojú ọ̀nà tó gbẹ̀yìn omi òkè torí pé yóò ti gbẹ jù ní ẹni pé ò ní bẹ̀rù pé kí ni ẹ ti tẹ̀lé mọ́ ìwọ́gó ti ní mújísọ ọlọ́run ọba látara gbígbẹ́ bẹ́ẹ̀ níbi pé wọ́n gan mọ̀ pé àlè tẹ̀lé bí eléyìí mọ́ ṣùgbọ́n ẹ̀yà bá gé ẹ̀bá ń tẹnu omi lọ ẹ̀yà ọmọ ògbé sómi yóò ní padà mọ́ ṣe fáwọn yòókù lẹ́sẹ̀ tí yóò ní padà borí wa báyìí ọlọ́run ara torí pé yóò gbẹ̀ tán yanyan ni ìyẹn ló fi jẹ́ pé a kà fún wa bọ́lọ́run ọba ti ṣàlàyé ibi ọlọ́run ọba wa mú wa ní tọ́jà pé níwọ̀n bá tọ́lọ́mọ fẹ́ ká lò ń bẹ̀ bọ́lọ́mọ ti máa ń ṣe nìyẹn láwọn àyè míì ọlọ́run bó tún wá ṣàlàyé so inú sọ́tù ṣọ̀rọ̀ ọlọ́run ọba ṣàlàyé dáadáa nínú sọ́tù ṣọ̀rọ̀ àyà fifty two sí àyà fifty eight so ọlọ́run ọba ṣàlàyé dáadáa níbẹ̀ inú sọ́tù ṣọ̀rọ̀ so àyà wọ́n kà fún wa àyà fifty two sí àyà kíni aya fifty eight so ọlọ́run bá ń ṣàlàyé fún wa ń bẹ̀ ká lè bá eh, sí aya sixty eight so àtúgbọ́ yé dáadáa bọ́lọ́run bá ti ṣàlàyé fún wa ọlọ́run ní kíni. wa awhayna ila Musa an asri bi ibadi. ọlọ́run ni wa awhayna ila Musa ọlọ́run ni àwọn ọlọ́run ọba aránṣẹ́ lọ bá Musa àwọn ọlọ́run ọba aránṣẹ́ lọ Musa yẹ Quran twenty six so ọlọ́ni àwọn ọlọ́run ọba aránṣẹ́ lọ́ọ́ba Musa àna asiri bíi bá a di pé ìwọ Musa àwọn bànú Israel kó wọn rìn lóru ìnákùn mọ́tàbàrún tọ́ bá ti ń kó wọn rìn lóru ìnákùn mọ́tàbàrún dáadáa ni wọ́n tẹ̀lé yín o ọlọ́run sọ bẹ́ẹ̀ òru la ní okó wọn jáde níta ní okó wọn jáde wọn rò pé torí gbójóòrù yẹn pé yọ pamọ́ fẹ́ràn onílé mọ̀ pé ẹ ti yọ jáde ó ní mùtàbàwò kò sí èméjì ń bẹ wọn tẹ̀lé yín. fàárí sálà fìrìn àwọn fìlímàdá ìní àṣírí. fìrìn àwọn náà fílímàdà ìní fìràwọ́nà ránṣẹ́ sí gbogbo àwọn madina jamu ẹ̀ madain gbogbo òlu tó so mọ́ abẹ́ fìràwọ́n ọ̀ránṣẹ́ lọ́ọ́ bá wọn lójú ẹsẹ̀ àṣírí àwọn tí ó kó wọn jọ fún tí ó sáré kọ́ gbogbo jọ fún àṣírí nàlá o àjùnúdàn àwọn tí ó ká àwọn ọmọ ogun fún ọ̀sán ránṣẹ́ pé ẹ́ àwọn ọmọ yìí ti ń sáré wọ́n ti ń sáré wọ́n ti ń sáré wọ́n ti ń sáré bó ti lọ kó gbogbo bó ti ní àwọn tí ọlọ́mọ kọ́ àwọn ọmọ ogun jọ nìyẹn ni wọ́n ti ń kọ́ ọmọ ogun jọ nìyẹn ìgbà tí gbogbo àwọn ọmọ ogun dé fìdáwọn sọ báyìí pé iná àhùlá yìí làṣírí ṣì máa tó kọ́lí lò ó ní ẹ̀yin ọmọ ogun tá a kó jọ àwọn tá a fẹ́ lọ báyìí làṣírí ṣì máa wọ́n kàn jẹ́ gúrúùpù kan ni wọ́n kàn jẹ́ àwọn kọ èèyàn kan ni kọ̀lì ìlú tán kéré iṣẹ́ tẹ́ fẹ́ ṣe é ṣiṣẹ́ tó lè rárá àwọn dábẹ́ lọ báyìí àwọn tó kéré ni wọ́n kéré sí wa gan làṣírí símọ́ tó ń kọ̀lì ìlú ni àwọn tó kéré la fẹ́ lọ bá wà iná òun lànà lágọ̀ọ́ ìzùn wà iná o làgọ́ ìzúnà lànà àwọn dáadé ń sọ yìí làgọ́ ìzúnà lànà wọ́n ti hùwà tí inú òfin máa bí wá sí wa wọn ò gbàṣẹ wọn fẹ́ kóra wọn jáde kó nù so wà iná o làgọ́ ìzúnà lànà wọ́n ti hùwà tí kí ni o inú òfin máa bí wa wọ́n ti bí wa nínú sí wọn soprano ni ẹ ó ń fún àwọn ọmọ ogun ẹ ó ń fún wọn ní kí ni o ntí wọn ó fi lè tètè sọ pé àtàrà tí wọn náà fi yá sí pé ah, a a kò ju wọn ni wọn tìlánà rẹ kí wọn sọ fún un pé ọ gbọ́dọ̀ fi wọn lẹ ní kí wọn máa lọ orí káwọn ìbára bí àwọn ẹni ọlọ kódà mú bára wọn ara ó ti ó ti jẹ tó ṣe yí pé ó encourage àwọn tí wọn já wọn ọmọ wà iná lájẹ̀mí ọ̀hún àdìrún wà iná làjẹ̀mí un àdìrún gbogbo wa àdẹ̀tí di ẹjọ́ jẹ́ jẹ̀mí un àti jẹ́ àpapọ̀ èèyàn tó jẹ́ pé àdìrún náà tá a gbọ́dọ̀ máa bẹ̀rù sùtá àwọn èèyàn yìí náà máa lọ jáde mọ́ra lọ́wọ́ àdìsọ́ kí wọ́n tún lè padà wá kí tún wá fogun wá bá wọn tí wọ́n bá fi lè jáde làwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìbàdàn ní ẹja ara nàbí kó jáde wọn náà àtàndé bá nàbí jáde <laughs> ẹ ẹ bóyá o lè lọ wá àwọn ọmọ ògùtọ́ àkọ ọmọ ògùtọ́ àkọ báyìí ẹja wọn náà bá ti pa ni. ni àwọn èèyàn yìí ẹja gbọ́dọ̀ sọ lajẹ agbọ́dọ̀ jẹ mọ́ ìtọ́jẹ́ pé àdéhùn tá a sọra dáadáa fáwọn èèyàn yìí tá a bá jẹ́ wọn lọ báyìí tẹ́ bá ilé padà dé <laughs> tá a sì fi àjẹ wọn tẹ̀tẹ̀lẹ̀ nǹkan lára sọ yẹn ọlọ́ni fa àkọ́rọ́jì náà hùwọ́ من جنات وعيون ọlọ́run ní àwọn ọlọ́run la kó wọn jáde kò yẹ kí wọ́n jáde kó bàbá ní sọ ilé ni ọlọ́sùnmọ́ àwọn alájẹ wọn jáde kádà àti kò alájẹ wọn jáde ní jannati gbogbo oko tí wọ́n ní nílùú wọ́n fi ilẹ̀ wá orí o gbogbo omi tí wọ́n ní tí wọ́n fi ń fi omi sóko gbogbo ẹ̀ ni wọ́n fi ilẹ̀ wakunuzin wamakomi kari gbogbo apẹpẹ ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n fi ilẹ̀ wamakomi àìmọye ilé tí wọ́n ní tí wọ́n ti máa ń jókòó tó jẹ́ ilé tó fáìn gbogbo ẹ̀ ni wọ́n fi ilẹ̀ pàtàkì kàdáníkà wà àwòránṣínà á bá ní ìṣèrọ̀rọ̀ yìí ọlọ́run ní báyẹn ni wà ọ̀rọ̀sìn náà bá Israel ọlọ́run báwo ọlọ́run ọba ti jẹ́ káwọn bá ní Israel ojogún gbogbo ẹ̀ nìyẹn bọ̀dẹ̀ pé àbá ní Israel àkọlọ́ kọ́kọ́ jogún ẹ̀ àwọn ń lọ bọ́lọ̀ tí ní kí wọ́n máa lọ ní báyẹn kí wọ́n máa lọ sí bẹ́tì magdas ìgbà tí wọ́n dé bẹ́tì magdas tán ni wọ́n tó ní agbára lórí gbogbo òlù pátá yẹnyẹn bẹ̀rẹ̀ ọlọ́ba ni pé kí wọ́n ti bẹ̀rẹ̀ ìmọ̀ darí bánàbí náà ti bẹ̀rẹ̀ darí láti láti kí ni láti Madina tọ́lọ́ ń gbé darí fún káàkiri gbogbo ayé ọlọ́ni káwọn náà máa lọ bẹ́tì makdas ibẹ̀ ọlọ́run ó ti gbé darí wá fún wọn wá sí gbogbo ayé wọ́n tún kọ́ńtúrò misra padà ṣùgbọ́n náà jáde yẹn ọlọ́ni kan máa lọ ni ọlọ́ni sì wá fún wọn ní ìjogún ìlú padà àwọn tó ń filẹ̀ ńlẹ̀ táwọn èèyàn ti àwọn ọ̀lẹ́ tó ń filẹ̀ ńlẹ̀ ní ìjogún gbogbo tó kọ́ kùnà káwọn fa àtibá òórùn mọṣẹrẹkẹ atiba àtọwọ abẹyẹ ìtumọ̀ ẹni pé pa atiba wúhùn àwọn apèrè àwọn wọ́n lé àwọn músábà atiba yẹn ni pé láì wọ́n lé wọn bá mọṣẹrẹkẹ náà nígbà tí òòrùn yọ lé wọn tí ẹ bá tún lọ sí apá east wọn á ló rìn ní sí apá east àbíká sọ pé wọn lé wọn bá mọ́ṣíríkì lẹ́yìn tó rìn lọ sí apá east àbí wọ́n lé wọn bá mọ́ṣíríkì lẹ́yìn tó rìn nígbà tó rùn yọ òní àfi lé wọn bá. ọlọ́ni falama tarọ àlèjámọ́ a ọlọ́ni nígbà tí jàmọ́ méjèèjì tí wọ́n jọ ń wúra wọn àwọn ẹlẹ àwọn ẹyẹ musa náà ń wẹ̀yìn pé tọ́sí ti wà láàrin odò àwọn bẹ̀rẹ̀ náà sì ń wọn lọ́ọ̀kan kálukú jọ ń ríra wọn lélẹ̀ kọ́lá àṣọ ààbò musa iná làmúdẹ̀rọ̀kùn àwọn èèyàn musa ní ìwọ musa iná làmúdẹ̀rọ̀kùn ojú wọn mọ̀ ti ká wa tẹ́yẹ́yẹ́ wọn mọ̀ ti bá wa kí wọ́n ìgbà kan á wò wọ́n lọ́ọ̀kan títí wọ́n máa wọ́n máa wò wà tẹ́yẹ́ yẹn báyìí wọ́n ti ka mọ́ <laughs> kọ́lá kàlá. Musa ní kò rí bẹ́ẹ̀ rárá ojú dí ló ti rí bẹ́ẹ̀. Inna ma'iya rabbi sayadi. Kò rí bẹ́ẹ̀ tí ń wò yẹn, Ọlọ́run tèmi wà pẹ̀lú mi sayadi. Olú máa tọ́ mi sọ́nà tí màá bá sí. So ọlọ́wọ́ ní fáwọn àyínà ìlà Musa ànídìrí bí asọ́kàlìbà olórí àwọn aránṣẹ́ lọ bá Musa ànídìrí bí asọ́kàlìbà rà yẹlẹ́ wọn bí bẹ́ẹ̀ nísìn ìdìrí bí asọ́kàlìbà fi ọ̀pá rẹ̀ fi na odò orígbé Musa ẹnu odò lọ́wọ́ àti tìlẹ̀ bá nù kò tí ì fọ́pá ní odò yẹn tẹ́tìlẹ̀ bá báyìí ọlọ́ni fáńfàlákọ̀ ni odò bá pín lọ́ba là fàkánà ń lo fẹ́rẹ̀kẹ́hún ẹgbẹ́ bíi àtẹ̀gbẹ́ bíi ìpín kọ̀ọ̀kan yẹn kàtà òdì àwìn. ọwọ́ dàbí òkè tó ga lókè gbogbo omi ọlọ́run kó sórí ìkejì báyìí ó kó síbi ó kó síbi tí wọ́n tún di pé omi yìí tún ti ga lókè sí i. kéèké wọn kàn wọ pé ọ̀nà kan làlà sẹ́ wọ́n rí pé omi yẹn ọlọ́run kó eléyìí sórí eléyìí ọlọ́run kó ibi ó ká àwọn kan sórí ibi gbogbo ẹ̀ wá ga lóòkè ọlọ́run alànà síbẹ̀ eléyìí ògùn tó mú jíjẹ àti ibo o <laughs> ti ọlọ́ni wá àzìláfúnà sàmà àkọ́rí ọlọ́ni wá àzìláfúnà àlẹ́ àkọ́rí náà àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọn àzìláfúnà amúwasúnmọ́ sàmà ibẹ̀ ọlọ́ni àjẹ wọn padà bí wọ́n ti rómi tó dúgà tó ọlọ́ni àwọn tí ń bọ̀ àwọn àwọn arajẹ kọ ẹ̀mí di kọkàn wọn tu tí nàdé ọmọ ẹbá dẹbi ọyẹ kẹrù ó bà ajẹ kọkàn wọn di ẹ ẹ kò sí wàhálà ọlọ́ni àwọn arajẹ wọn súnmọ́ bẹ́ẹ̀ ìtú wọn rí yẹn gan tó kẹrù wọn kéèyàn tàdí a ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́ni àwọn ara tó tì wọn pé a bá ti alágbára wọn bá ṣubú kò sí wàhálà ni ọkàn rẹ balẹ̀ ọlọ́ni wa anjayna Musa wa máa máa àhù ajma'in ọlọ́ni àwọn ọlọ́wọ́ bá wa la Musa náà dọ́wà pẹ̀lú ẹ̀ ajma'in lápapọ̀ ọlọ́ni summa aghraqnal àkọ́rí ọlọ́ni àwọn tó wá ń bọ̀ lẹ́yìn yẹn la wá tẹ̀rì sínú omi ọlọ́ni inna fi dhalika la àyà ọlọ́run ní eléyìí tá a ṣe yìí ọlọ́run ní àmì ni wà á máa ká náà àkèsáró mọ́ ọmọ ọlọ́run ṣùgbọ́n àwọn dáadé sọ̀rọ̀ yìí wà máa ká náà àkèsáró wọn mú mi ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀tún ní jẹ́ mú mi ní pẹ̀lú ẹ̀ tá a sọ àmì tó tó báyìí tọ́lọ́run ti ṣe lórílẹ̀ ayé ẹ̀mí ọ̀sìn ní jẹ́ mú mi ní pẹ̀lú ẹ̀ so látara bẹ́ẹ̀ ìyẹn ni ó sọ ọ̀rọ̀ ọlọ́run ara sọ̀rọ̀ yẹn kéékèèké ń bíi so ọlọ́run bá wá sọ ní nǹkan tó pé ọ̀fẹ́ dáadáa nu súrà fi wá sọ nínú àyà seventy eight nínú súrà tó tọ̀ ha ọlọ́run àti ìbá náà fèrè wọn bá àtibá àná nìyẹn fèrè àhónù lé wọn bá. bíjú ní ó di ìpẹ́ láwọn ọmọ ogun rẹ̀ wọ́n jọ bá wọn ni. ọwọ́ kí ni ọ fagasiya ohun mínàlíyàmì máa gọ̀ṣíya ohun. ọlọ́run wa sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ọ̀rọ̀ tá a ṣe bí ìgbà tá a rẹ̀ nítorí kọ́ ọ̀rọ̀ yorùbá tóbi ọlọ́ni máa gàṣíyà ohun máa yẹn ní fáìlì ọlọ́ni nǹkan tó bò wọ́n mọ́lẹ̀ fàgàṣíyàwó ó bò wọ́n mọ́lẹ̀ nílẹ̀ yàmì láti ní odò river nile ọlọ́ni nǹkan tó bò wọ́n mọ́lẹ̀ ọwọ́ bò wọ́n mọ́lẹ̀ mínàlì yàmì tó jẹ́ láti inú kíni o láti inú river nile ọlọ́ni ó bò wọ́n mọ́lẹ̀ bọ́lá wọn bá ti sọ nìyẹn sọláwárí ti tóbi ọlọ́run ọlọ́run ní kó bò wọ́n mọ́lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ni wà á dọ́là fìrì àwọn ọkọ̀ ọmọ òun wọ́n máa àdá. ọlọ́ni wà á dọ́là fìrì àwọn ọkọ̀ ọmọ òun ọlọ́ni fìrì àwọn náà wá sọ gbogbo àwọn tó tẹ̀lé ó sì sọ wọn nù olókóbá gbogbo wọn ọlọ́ni fìrì àwọn náà sọ gbogbo wọn nù pàtàyẹn yẹn tó wá fẹ́ ta òkìdí ẹ̀ ọlọ́ni wà mọ́ àdáhùn à kò fọ̀nà mọ́ wọn téèyàn bá sọ yẹn nù séèyàn fọ̀nà mọ́ tẹ́tẹ́lẹ̀ ni ṣùgbọ́n àfọ̀n tẹ̀síìrì ni pé téèyàn bá sọ yẹn ẹtí máa sọ yẹn nù gbàgbà mi ìjọ mi wà tó lè fi yẹn mọ́ náà ọlọ́run bẹ́ẹ̀ fi rinlẹ̀ ni pé kò tí ẹ̀ fọ̀nà kankan mọ́ wọn rárá tó dẹ̀ ródòdó wà má àdá fìràwọ́n náà wà má àdá àkùn kò fọ̀nà mọ́ wọn ọ̀rọ̀ méjèèjì nǹkan náà jọ ni so ọlọ́run bá a máa ọlọ́run bá a máa lo àwọn ọ̀rọ̀ báyẹn nínú alukurani kẹrin tó yẹ pé nǹkan kan náà òun náà ni ó mú wa sọlọ ni àmúwá tún géèrú àyà ọlọ́ni òkú ni wọ́n wọ́n yìí sábẹ̀ mi nǹkan kan náà mú wa so láti lè fi ìdí kíni ọ láti lè fi di ọ̀rọ̀ náà láti lè fi múlẹ̀ ìyẹn ló fi jẹ́ wípé bí fẹ́ràn tí wàá kó wọn wọnú omi yẹn bẹ́ẹ̀ náà ni. yóò ti kó wọn wọnú gbogbo wọn pátá òun ni yóò wà wájú gbogbo wọn pátá bó ti kó wọn wọnú omi yẹn bẹ́ẹ̀ náà ni ó kó wọn wọnú aya ninety eight ó ti eléyìí ipe bó ti kó wọn wọnú omi tí wọ́n fi parẹ́ sínú omi yẹn bẹ́ẹ̀ náà ni ó kó wọn wọ inú iná kọ́ ó máa wú. yaumalikiyama fa awradahum naro wa bisal maorud ọlọ́ni fèrè àwọn náà yẹ kí ìdùnmù kan ó mọ òun ó ní ó gbà àwọn tó kó wọnú omi tí wọ́n parẹ́ òun náà ni ó gbà wájú wọn yáwó mọ̀lì ni àwọn ìjọba fa awurada ohun náà oní ọwà àdìkálà fún náírà oní òkun wa wọnú náà kálukú ni yóò ní lídà yóò ní lídà èṣù gan ni ọ̀gá gbogbo lídà pátá yẹn yẹn tí ó wà wájú tóun jẹ́ ọ̀gá pátá kálukú tó wá ní títò nígbà téèyàn tó fìlànà náà wà tó àwọn tó sí tó sí lọ́nà gbogbo náà wà tó tẹ̀lé wọnú náà bẹ́ẹ̀ ni wọ́n bá sí àwọn èèyàn lọ́nà bẹ́ẹ̀ ni àwọn náà ti ṣe kíni o bẹ́ẹ̀ ni wọ́n ti tò lẹ́yìn ó tì náà so ọlọ́run ni òun ni ó gbà wájú wọn wọ inú náà so torí pé òun lọ sọ àwọn èèyàn rẹ̀ nù so wà máa hada kò fọ̀nà mọ̀ wọ́n náà. Ya bani Israel. ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa ìgbésẹ̀ míì lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba la àwọn ọmọ bani Israel ọlọ́run ọba ti là wọ́n lọ́wọ́ Firaun ní àyà eighty bẹ́láwà lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti là wọ́n ọlọ́run ti là wọ́n ní ọwọ́ Firaun ọlọ́run wa ní kí Musa kọ́ máa kó wọn lọ Musa wa ń kó wọn lọ ṣùgbọ́n dílà tọ́lọ́run ọba là wọ́n yìí wọ́n a máa dúpẹ́ rẹ̀ fọlọ́run wọ́n máa ń dúpẹ́ lílà tọ́lọ́run ọba là wọ́n wọ́n máa ń dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ìyẹn ló fi jẹ́ pé àdìsí tó wà nù Bukhari ó fi díẹ̀ múlẹ̀ ó dẹ̀ tó wà nù Muslim náà ó fi díẹ̀ múlẹ̀ dẹ́gbẹ́ bí Abbas gbà wà àtàkọ́lọ́pọ̀ àwọn sọ̀hábà ìbáwí ìṣọ́lọ́wọ́ ọba dé lu Madina báṣọlá ọba tó dé Madina wọ́n ní wàlìyẹ̀húd tàṣùmù àṣùrọ̀ àwọn yẹ̀húdí wọn a máa gbà àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù kínní àwa mùsùlùmí tá à ń pè ní muharram fasahala ọhún ànábì wa béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tẹ̀ ń gbà àwẹ̀ yìí àwẹ̀ ọjọ́ kẹwàá tó jẹ́ oṣù muharram ànábì ní kí ló dé ń gbà àwẹ̀ ọjọ́ kẹwàá yìí so bàbá ànábì béèrè lọ́wọ́ wọn wípé kí ló dé tí wọ́n ń gba àwẹ̀ ọjọ́ kẹwàá tó jẹ́ oṣù muharram wọ́n wá sọ wọ́n nàbí yìí pé àádá yawmu lẹ́dí adhiyarallahu fi Musa ala Fir'aun wọ́n ní ọjọ́ yìí lọ́lọ́run ọba gbé Musa jẹrí Fir'aun ọjọ́ kẹwàá oṣù kìíní muharram oṣù ojú ọ̀run ìpè ọjọ́ yẹn lọ́lọ́run gbé Musa lọ́lọ́run gbé borí lọ́lọ́run ṣe kí ni o lọ́lọ́run ọba ló gbé borí ló gbé borí Fir'aun so látara bẹ́ẹ̀ òun làwọn fi wá ń gbààwẹ̀ ànábì wa ni nánà áúláàbì Musa àwa la lẹ́tọ̀ọ́ sí Musa jù yín lọ fàṣùmù sọ fàṣùmù ù ànábì ni ẹ̀yin mùsùlùmí ẹ lọ gbààwẹ̀ yẹn ààwẹ̀ tó kọ́ bẹ̀rẹ̀ fáwọn mùsùlùmí nìyẹn tá a kọ́kọ́ gbààwẹ̀ nígbà wọn bí dé Mádínà ààwẹ̀ àṣùrọ̀ ù òun làwọn bí kọ́kọ́ gbà ààwẹ̀ àṣùrọ̀ yẹn nígbà tí Ramadan wá dé lọ́dún ẹlẹ́ẹ̀kejì tánàbí dé Mádínà ní Ramadan dé ààwẹ̀ àṣùrọ̀ wá di ààwẹ̀ tá a máa ń gbà tó jẹ́ pé tá a bá fẹ́ là á gbà tẹ́tẹ̀lẹ̀ ànábì kọ́kọ́ sọ ní ọdún alákọ̀ọ́kọ́ ànábì sọ dandan fáwọn yẹn pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n gba àṣùrọ̀ gbàtí Ramadan wá dé Ramadan ti di nǹkan tó ṣe pé ó ti di ọ̀ranyàn wọn ni a máa gba àṣùrọ̀ ànábì wá gbà lọ títí ẹ̀rí àwọn tí wọ́n já àwọn yẹ̀wúdí wọ́n tún wá ń sakọ àwọn yẹ̀wúdí wá ń sakọ wípé ẹ̀rí báyìí àwẹ̀ wà lànà bí ń gbà wọn kò lè mọ́gbà àwẹ̀ wa lọ́dọọdún ànábì wa ní tó bá di wípé ànábì wa sọ wípé tó bá di ọdún tí ń bọ̀ náà bá ní kí ọdún tí ń bọ̀ kó dé báwọn láyé tọ́gbọ́n náà ti fi hàn yí pé ọdún tí ń bọ̀ òun kò ní dé bá ní ayé òṣìṣẹ́ ọlọ́run bá wá ní tọ́lọ́run bá ní kọ́dún tí ń bọ̀ òde bá ń láyé òun ọgbà àwẹ̀ ní ọjọ́ kẹsàn-án òun ó fi yapa àwọn tí wọ́n jẹ́ àwọn kí ni o àwọn Yẹhudi òun ọgbà àwẹ̀ lọ́jọ́ kẹsàn-án láti lè fi yapa àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹhudi lọ́jọ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà òun ni wọ́n wàá ṣàlàyé fún wa wípé àwẹ̀ wo gangan bóun ni ká ti gbà ó ti wá di pé ah òṣìṣẹ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹwàá ló gbà ẹlẹ́ẹ̀kẹta ló lóun ọgbà ọlọ́run bò bìrò dé aráyé tóbi sàdéhùn yìí pé ọjọ́ kẹsẹ́ lóun ọgbà lóun gbà àwọn afọwọ́ sọ yìí pé bóò láti wá gba àwẹ̀ yìí àwọn afáà ní ọjọ́ kẹsàn-án téèyàn bá fẹ́ gba ẹyọ kan nínú ẹ̀ kó gba ọjọ́ kẹsàn-án tó pé adéńdáná bí ṣe lẹ́nu pé kí ni o ọjọ́ kẹsàn-án lóun ọgbà ó ti dòfin àwọn mùsùlùmí nìyẹn ọjọ́ kẹsàn-án oníkejì tó pé ẹyọ kan ló wá fẹ́ gbà tó pé wọ́n fún wa ní ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá gba ẹyọ kan kẹsàn-án tọ́wọ́ pé ẹyọ kan lágbára rẹ̀ bá ká tọ́wọ́ pé lágbára rẹ̀ bá ká kò sí wàhálà gbọ́jọ́ kẹsàn-án gba ọjọ́ kẹwàá tún gba kí ni wa gba ọjọ́ kẹwàá nìkan kó gba ọjọ́ kẹwàá nìkan wọ́n tún ẹ̀ wọ́n wò pé ni pé lọ so kọ́ ọ gba ọjọ́ kẹsàn-án nìkan tàbí kọ́ ọ gba o ọjọ́ kọkànlá nìkan so tọ́ba tí mo bọ́ fẹ́ gba àṣùrọ̀ wọ́n fẹ́ kọ́ jẹ́ kí kọ́ ọ gba ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá kọ́ ọ gbà mára wọn tàbí kọ́ ọ gba ọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá kọ́ ọ gbà mára wọn tàbí kọ́ ọ gba mẹ́tẹ̀ẹ̀ta báwa fáti fẹ́ nù pé kí a gba àwẹ̀ tó bá ti jẹ́ àwẹ̀ àṣùrọ̀ nítorí pé Musa Ọlọ́run bá fún ní ṣẹ́gun àwa la lẹ́tọ̀ọ́ sí Musa ṣe kí ni ó jù wọ́n lọ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹ̀húdí àwọn tí wọ́n jẹ́ àwọn Júù so ìṣesí tiwọn nìyẹn kí wọ́n ó rí òdodo tí wọ́n bá kọ́ lódodo wọn ò ní tẹ̀ lódodo ẹ̀rí bàbá mi dé Mọ̀dínà kíbla àwọn làná bí kọ́kọ́ ń kọjú sí wọ́n ṣe bẹ́ẹ̀ lànà bí ṣe kíbla ní kọjú sí Ọlọ́run tún ṣe ń jí kíbla fún wọn ọ̀nà kí ló jẹ́ pé kọ̀mọ̀ntì ń ṣe mọ́ kí ló jẹ́ kọ́kọ́ ṣe kíbla kan kó tó bọ́ sí kíbla míì so ìṣesí àwọn Yẹhudi nìyẹn ìṣesí wọn ìṣesí ti ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n tún máa ń pa ẹ̀ sọ pé ká má máa tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn torí pé ọ̀tá ni wọ́n jẹ́ fẹ́ sí Ọlọ́run ọba àbẹ̀ni wọn bá sọ di mùsùlùmí nínú wọn nìkan lọ́lọ́run yọ kúrò lọ́ta wọn èyí tí ìbá ti ṣe mùsùlùmí nínú wọn nítorí wọn gbèsè mí ẹ̀ pé kọ́ máa sọ̀tá islam lọ títí ayérayé so látara bẹ́ẹ̀ ìyẹn fi díẹ̀ múlẹ̀ pé ànábì ò takò wọn pé ọjọ́ tọ́lọ́run ọba la Musa kì í sọjọ́ kẹwàá omi ìgbà ọjọ́ tọ́lọ́run la Musa òun ni ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá yẹn lọ́lọ́run ọba la Musa tó jẹ́ oṣù kìíní ọdún sọlá máa ń ṣàlàyé fún wa nínú àyà eléyìí nígbà tí Musa tó kúrò ní tó kúrò níbẹ̀ yẹn tí Musa wá ń lọ ọlọ́run kọ́ máa lọ sí Baitul Maqdas lọ́lọ́run ní kí Musa ó máa lọ ṣẹwárí nígbà tí Musa ń lọ wọ́n kà fún anusọ́tò arof Quran seven aya one thirty eight sí one thirty nine ìgbà tí Musa ń lọ tí ń kọ́ ọmọ bani Israẹla lọ àwọn bani Israẹla bá débi kan ni wọ́n bá rí àwọn ènìyàn tí wọ́n ń sin òòṣà wọ́n jókòó bí òòṣà tí wọ́n ń jó ń bẹ̀ táwọn ń sin òòṣà àwọn òkè Musa arágbọ́n ò tí ì ọba wa mọ̀ ọlọ́run ló ká máa sìn gan báyìí ó <laughs> fún wa ní ọlọ́run tí a máa sìn sọ́tọ̀ àrọ́f one thirty eight ọlọ́ni fa àtàwọn alákàómi yà kò fún yà kò fún náà alá àsùnà mi ọlọ́ni fàátàwù alákàómìn ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Musa wọ́n wá dọ́dọ̀ àwọn ènìyàn kan yakufuna ala asinami àwọn tí wọ́n débẹ̀ yẹn àwọn yẹn ibi òòsà ni wọ́n jókòó sí wọ́n jókòó sí ibi òòsà wọ́n wá ń tàwáàfù wọ́n wá ń tàwáàfù kí ni o ibi òòsà gbàtà wa débẹ̀ wọ́n ní kọ́ọ̀lù ya Musa ìwọ Musa ìjẹ́ alilana ìlà àrùn kàmáláhù àlẹ́ à. ìwọ náà bá àlẹ́ mú ọlọ́run kan tó bó gbẹ́lẹ̀ fún wa báyìí ni báyìí lè ti ní àwọn oríṣiríṣi ọlọ́run tí wọ́n kó lẹ̀lẹ́ yìí tí kálukú ń jó di nǹkan tó kó lẹ̀lẹ́ yìí fáwọn náà lẹ́yọ̀ kan táwọn náà wọ́n jó ń tiẹ̀ ìjọba sọ fún Musa nìyẹn fún àwa náà ni ẹyọ kan táwa náà mọ jó ń tiẹ̀ àwọn ẹ̀rí kan náà ń gba bámbì tó jó ojú síbi òsè àti ń tọrọ nǹkan bẹ́ẹ̀. sọ Musa wa ni kọ́ọ́lá ìnàkùn káwọ́mù tẹ́jì àlù Musa ni káwọ́mù tẹ́jì aláìmọ̀kan yìí afọ́fun ni ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ kúrò ní ìjọba ọba ti là tẹ́ ọlọ́run kankan lọ́la yín bẹ́ẹ̀ tẹ́ rí mùjíza tẹ́ rí gbogbo ẹ̀ ẹ̀tún alẹ́ lọ́lọ́run ẹ̀tún ẹ̀sẹ̀ kúrò níbi tọ́lọ́run ti là tó nìsín torí èèmọ̀ tó ga tọ́lọ́run ọba ṣe fún tán tó tún wá ní kí wọ́n tó bá ń gbé nǹkan tó wọ́n tó máa sìn lẹ́lẹ̀ báyìí lè ti ń sìn kan àwọn tí wọ́n lọ́n parẹ́ tí wọ́n kó lọ́dọ̀ wọn kí ni wọ́n ṣe èso sàní wọ́n ń sìn ni ṣé bó sàní ń sìn ẹ̀tún wá ní kọ́ kí wọ́n tún fún yín ní nǹkan tẹ́tún máa sìn so wọ́n ní iná àwùlá ìmọ̀tábàrò máa ń fi ìwà bá tìlù máa kánú ya. àwọn tẹ́ ń wò yìí náà àwùlá ìmọ̀tábàrò máa ń fi ì àwọn tẹ́ ń wò yìí gbogbo nǹkan tí wọ́n ń ṣe ìbádáyẹn mọ̀tábàrò ìtọ́lọ́wọ́ bá ti ṣẹ́bi lé ni ìtọ́lọ́wọ́ bá ti destroy ni ìtọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ ni wọ́n ń ṣe wà bá ti ló máa kánú ya àmàlù yìí tí wọ́n ń ṣe yẹn irọ́ ni kì í sòdodo Musa sọ bẹ́ẹ̀ fún wọn bó dẹ̀ pé àgbà tí àná bí gba mọ́kà tán àdìsí kan wá náà àwọn àdìsí tó fìdí múlẹ̀ ni báyọ̀ bí gba mọ́kà tán àwọn ará mọ́kà náà àdéhùn ẹ̀gbá mọ́kà lọ́wọ́ wọn ni wọ́n kó gba àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n gba ìsìláàmù wọ́n bá ń lọ sí gasuwatu unayin wọ́n ń lọ sí gasuwatu unayin ní wọ́n bá débì kan àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀ṣẹbọ ibẹ̀ wọ́n ní ìdí igi ràbàtà kan tí wọ́n bá ti fẹ́ jagun ibẹ̀ ni gbogbo wọn kó idà wọn wá tí wọ́n so idà mọ́ bẹ́ẹ̀ wọ́n wà wá bẹ́ẹ̀ wọ́n wà sin igi yẹn ìdẹ lómi ọwọ́ abẹ láì mọ iye ọjọ́ tó wà lóyún abẹ lọ ogun ni ó sì wà lọ mú dà yẹn kó bẹ́ẹ̀ tí ó mọ mọ lọ bí wọ́n ti máa gbá wọn ṣẹbọ ti ń ṣe wọ́n sì wá gba ìsìlámù tán yaba ń kọjá lọ sí unayin wọn bá débi di igi tí àwọn yẹn máa ń so idà àmọ́ wọn bá ní ìwọ ànábì ọba báwa náà wà bí táwọn so idà mọ́ wọn ní ìjà lánàá zaata aniwaati báwa náà wà igi kan zaatula aniwaati náà ń pegi yẹn kàmáà làwọn zaatula gẹ́gẹ́ bá gbé àwọn tí wọ́n já àwọn kẹ̀mẹ́rin náà ní zaatula aniwaati ibi náà máa so idà tó yẹ lóbi jẹ pé gbogbo àwọn tó jẹ́ mi èèyàn a máa ń fẹ́ bí gáàsà mú kankan dání báyìí pé kínní yìí wọ́n ti bá ti mú dání mọ́ àdọ́fẹ́ ni ẹ̀ṣọ́ yóò máa wù ọmọ èèyàn kiri kínní ẹni ó gbẹ̀mí ló lé pé ẹ̀hẹ́n àfi tí bá gbàgbé òdodo yà kù mo ti há àkà yìí na so ọmọ èèyàn máa ń fẹ́rù nǹkan bẹ́ẹ̀ ìní máa yẹ kọ́ ọmọ èèyàn ṣẹ bọ̀ lórí ayé tó gbé ni àwọn àkúkú rí akẹ́ńsádùá náà ni ẹ̀dá rí tí tí mo bá gbé nǹkan kan lọ́wọ́ fún mi tí mo jù àpò ẹ̀ ẹ́ tí wọ́n fẹ́ gbélé lẹ́yìn tí kankan bá fẹ́ ṣẹlẹ̀ ọkàn mi ò tẹ̀ máa balẹ̀ pé àbódé kan mọ sẹ́mẹ́ǹtì tí mo fi máa gbé kíní kan ìmọ̀ wọ mi èèyàn kò nírú nǹkan bẹ́ẹ̀. a ah, ànábi wa ni ah, ẹ̀yin èèyàn yìí n tẹ́ ń ṣe yìí o ẹ̀ sáà lè má tẹ̀lé àwọn tó ti ṣáájú yín súnánà àwọn tó ṣáájú yín lẹ́ ń tẹ̀lé ẹ̀yin náà wàá fẹ́ jẹ́ àwọn ọmọ bani Israel ṣùgbọ́n àwọn afáà sàlàyé pé àdìsí tọ̀dọ̀ ànábì ó tún yàtọ̀ sí tọ̀dọ̀ àwọn Bani Israil lọ́nà wo wọn ní ọ̀nà tó gbá yàtọ̀ ni wípé ànábì fi wọn wéra wọn ṣùgbọ́n pé ìwọ kẹ́dẹ́ bá fi wọn lé díẹ̀ bá fi wéra wọn láyé ni wọ́n máa ń wọn ànábì ni ẹtí bá jẹ́ múdímínú lẹ́kọ́múrì ẹni tí bá máa ń mu ọtí ká ábídì wásánì bí ẹni tí ń sin òsàní ọlọ́tí àtolósàdẹ̀ ni wọ́n ṣe nǹkan kan náà gbé ọlọ́tí kẹ̀bí rọ̀ ni ẹ̀ṣẹ̀ lára òun sì ẹni tí ń ṣe òòṣà mùṣírìkù lòun òun ṣẹbọ sọ́lọ́ ni tọ́lá bàbá fi nǹkan wé nǹkan kì í ṣe ike ká tó wá sọ pé wọ́n jọra wọn tán yányán àwọn eléyìí wọ́n fẹ́ sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ni bẹ́ẹ̀ ti àwọn tọ̀dọ̀ anẹ́bísà sẹ́lẹ̀m àwọn ò sin nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n kàn wọ́n pé ibi tá a máa so da kọ́ mọ́ táàkàn wọ́n mú ọlọ́run la sì gbẹ́kẹ̀lé ṣùgbọ́n káà náà sàtẹ̀ ní kinní kan tá a máa mú dání wọ́n ti wọ́n yẹn ẹ̀sẹ̀ ni wọ́n ń sẹ́ǹtì wọn tàwọn eléyìí kí ni o ẹbọ ni titi wọn tába fi nǹkan wé nǹkan kì í ṣe bó ti wá di pé wọ́n ti wá sí kí ni o wọ́n ti wá jọra wọn. so látara bẹ́ẹ̀ ìyẹn ló fi wá jẹ́ pé àyà tá a wá ka ẹ̀ka fi lè bá a gbọ́ yé ni. ọ̀rọ̀ wa ni a gbà ní ìsìnrọ̀ ìyìn ẹ̀yin bà ní ìsìnrọ̀ ìlà kọ́dí àrùn jẹ́ ìnà kan mìíràn àdúwìkún. àwọn ọlọ́run ọba àti wàhálà yìí lọ́wọ́ ọ̀tá tí ń ṣe kí ni o Firaun àṣẹlẹ̀ fún yín kẹ́lẹ́ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àwa là yín wà wá àti wàá ṣàdéhùn fún yín já nígbà túrìlẹ̀ ayémọ́n ibi tá a ti pe Musa kí Musa ó kó yín wá ibi tá a ti pe Musa yẹn ọlọ́wà ni kí Musa ó kó wọn wá síbẹ̀ kó kó wọn sẹ́gbẹ̀bẹ̀ ìdánwò bá ti pe Musa torí pé wọ́n tún ti wá nǹkan míì tẹ́lifẹ̀ lọ́wọ́ sí ọlọ́wà ó pé àbọ̀rọ̀ jẹ́ wọ́n tún lọ sí kí ni o kí wọ́n lọ sí nǹkan míì ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run ọba wa ní Musa àti sàdéhùn fún yín pé Musa àsàdéhùn fún yín jáníbà àdéhùn tá a ṣe fún yín jáníbà yẹn òun máa jẹ́ mọ̀fúlù bíi ẹlẹ́ẹ̀kejì tá a ṣe ládéhùn yẹn kì í ṣe zọ́nfù àsàdéhùn jáníbà túrìlẹ̀ aiman ẹgbẹ́ òkè túrì tó gbé ọ̀tún pé ẹ wà síbẹ̀. so kó a tó di pé wọ́n wà síbẹ̀ ọlọ́run bá wa sọ fún Musa Musa ni ó kọ́kọ́ kúrò lọ́dọ̀ wọn Musa yóò lọ sí ibi tọ́lọ́run bá ní kọ́kọ́kọ́ lọ náà ọlọ́run bá yan àyè kan fún Musa mẹ́kọ́ọ̀tù tí Musa ó ti dúró Musa ó lò thirty days níbẹ̀. ètí àwọn àfa sọ náà ni pé ń gbààwẹ̀ ń bẹ̀ yóò lo thirty days yóò gba àwẹ̀ níbẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru kágbà bẹ́ẹ̀ so wọ́n ní Musa ọlọ́run kò síbi tá a ti rí pé bóyá lọ gbà wẹ́ mbẹ́ so ṣùgbọ́n Musa thirty days lọ́lọ́run ọba ní kó wá ṣe kí ni o kó wá lò ní ààyè kan tó bá wá lò thirty days yẹn tán ọlọ́run ọba wa sọ pé Musa yóò kó àwọn ọmọ Bani Israila dání Musa ó ṣe kí ni o yóò kó àwọn ọmọ Bani Israila dání tó bá lò thirty days yẹn tán yóò wá wá síbi ẹgbẹ́ jáníbà túrìlẹ̀ ayémán tó bá wà ń bẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run bó ti fún níta ó rí i pé Musa wà tonti Musa bá ti wọ ààyè yẹn wọ́n mọ̀ pé ibi tí Musa wà ni wọ́n lè má lè rí Musa mọ́ ọlọ́run dẹ̀ ibẹ̀ ni ọlọ́run ti bá Musa sọ̀rọ̀ yóò wá ten days wá ní ọ̀rọ̀ tí ọlọ́run bá fẹ́ bá Musa sọ tí ó gbà kó tó gba tàwórẹ́tà kó tó gba gbogbo ẹ̀ ten days ni ó wà ní túrì tí ọlọ́run bó fi bá sọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá òun ni Musa lọ́lọ́run fi bá kíni o lọ́lọ́run fi bá Musa ọlọ́run lọ́lẹ́pọ̀ lọ́run ọba àdéhùn tó ṣe fún Musa ni ọkọ́kọ́ ṣàdéhùn thirty days thirty days yẹn ni Musa wá lọ lò ìgbà tí Musa lò thirty days yẹn tán ìtọ́lọ́wọ̀n ọba ní kí Musa ó ṣe ni pé kó kó àwọn ọmọ Bani Israel kó kó wọn wá ten days lọ́ba kù ẹgbẹ́ àwọn Bani Israel wà lẹ́gbẹ̀ẹ́ ní kínní so Musa ọmọ ṣe kí ni o yóò máa bá Ọlọ́run ọba sọ̀rọ̀ yọ̀wá Musa wá ní olú thirty days tán tọ́lọ́ ni ọ wá kò kó àwọn ọmọ Bani Israel yìí. kọ̀ lọ kó wọn òun wá lọ́dọ̀ ọlọ́run dàrẹ́ẹ̀tì ọbẹ̀ lọ gbọ kí ni ọrọ ọlọrun à ń kà náà nù àyà yìí ọlọ́run ti ní wàmọ́ àjálàkà à ń omi kàyà Musa ah, ni o káwọn èèyàn dání sọ ó sì kó àwọn èèyàn kan àwọn kan gbà àwọn èèyàn kan ẹ̀sà ló kó ni kò kó dání ṣùgbọ́n ó ti ṣáájú wọn débi ibi báyìí o lẹ ti wá bá mi o ó ti wá fi gbogbo wọn lẹ̀ ni wọ́n lọ ọbẹ̀ sọ ló fi jẹ́ pé forty days ti Musa lò èyí tó fìdí múlẹ̀ ni wípé àdìsí tó wá wípé táwọn èèyàn máa ń sọ wípé Musa gbàtọ́run pákó tán lọ́lọ́ni kó tún lọ lò ten days sí àdìsí yẹn ò fìdí múlẹ̀ Ibn Abbas ló gbà wá nínú nínú tí a àdè ìlànà kò fìdí múlẹ̀ so látara bẹ́ẹ̀ ọjọ́ náà bá kọ́ fún ní forty days àárín ten days tí ó fi wá jẹ́ pé ó fi ń bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Ísírẹ́lì kíkanjú tí Musa kanjú yẹn ó ti ṣe sábàbí ìjìyà kan tọ́pẹ́ tọ́wọ́ bàbá ti fẹ́ kàn tó àwọn tẹ́jú àwọn ànábí ọ̀lọ́ wọ́n gbàgbé kíkájú Musa yẹn ìgbìyànjú ẹ̀ ni pé kó o lè tè lọ bọ́ lọ sọ̀rọ̀ kó lọ́wọ́ ètò fún òun ní nǹkan tó fẹ́ fún òun ṣùgbọ́n tó dúró ọlọ́run bá ní ọkọ̀ fẹ́ kọ́ kánjú ó sì ti kánjú ọlọ́run á ní ẹ̀sìn kíkánjú rọ wà rí àwọn bàní sọ̀rọ̀ yìí láti wá lọ sin nǹkan míì <laughs> kí Musa kó tó gbé iṣẹ́ tó lọ́ wọ́n ti odidi ọjọ́ mẹ́wàá òun ni wọ́n fi sin ògédègbè màálù tàbí musa bá lọ kó wọn ni tó kó wọn síbi ẹgbẹ́sẹ̀ kó wọn ní sí ògédègbè màálù àwọn náà mọ̀ rí i pé musa sáwọn bí kan bẹ́ẹ̀ tó fẹ́ mú nǹkan wá so wọ́n sọ ẹ̀sẹ̀ àdéhùn pé thirty days lọ́wọ́ àṣekínni o lọ́wọ́ àkọ́ àwọn abẹ́ alẹ́ yìí thirty days ah ètò tìjà ètò jẹ́ musa ètò jẹ́ sámìrì yù wọ́n ní ó kọ rẹ̀ àlẹ́ sọ pé musa ló kọ rẹ̀ àbọ̀ wà sálàyé yìí ń débẹ̀ sọdọ́jẹ́ sáàmì rí yù ní òun ni èèyàn búgangẹ́ tẹ́lẹ̀ láti lẹ́lẹ́ wa òun ti òun ti kó sí wọn nígbà tó ké Musa ti gbàgbé ọlọ́run bá ẹ̀fọ́ ọlọ́run nìkan ni ẹjẹ́ wá sí eléyìí náà ti lọ ń sin ògédègbè màálù nìyẹn so ọlọ́run bá jẹ́ kó yé wa pé Musa àdéhùn tá a ṣe fún Musa kálíbà kan nínú sọ́tò àrọ́ọ̀fù ní àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe fún Musa thirty days ṣùgbọ́n nígbà míì ọlọ́wọ́n bá ó kó àdéhùn yẹn pọ̀ yóò sọ yìí pé forty days ni ṣùgbọ́n ní sọ́tù àrọ́f ọlọ́run ọba wa la àdéhùn yẹn ní àyà one hundred and forty two níbẹ̀ ọlọ́run ọba la àdéhùn yẹn pé thirty days la kọ́kọ́ sọ fún sọ ọlọ́run ni àwa complete rẹ̀ fún pẹ̀lú ọjọ́ mẹ́wàá náà. ووعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر ọlọ́ni wáwá adina musa salasina laila ọlọ́ni àwọn ọlọ́run ọba àdéhùn tá a ṣe fún musa ọ̀nà ní táàtì òru yóò lò ọlọ́ni gbàtọ́ bá wa lo táàtì òru yẹn tán a wà á kọ́mplìtì tààtì òru yẹn fún a kọ́mplìtì ẹ̀ fún bíi aṣírí ọjọ́ mẹ́wàá láti fún ní gbogbo ní tàfẹ́ fún padà yẹn ọjọ́ mẹ́wàá òun láàfin fún ní gbogbo tí wọ́n máa lò torí pé tàwọ́rẹ́ta ẹ̀kan náà ni ó sọ̀kalẹ̀ tọ́lọ́ fẹ́ gbé fún Musa yóò ṣàlàyé fún bí ó ti máa lò Kùránì lọ́lọ́ sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀kan náà lọ́ fẹ́ gbé fún Musa bí ó ti máa lò ọlọ́sìn ni kí Musa kó kó àwọn èèyàn wá ni ọlọ́ni fatamami kọ́ọ̀tù rọ́bì arúbáyìnà láìlá yẹn ló fi jẹ́ pé gbogbo ohun tí Musa lò tó fi pìpì ẹ̀ láti bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ àti bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀ pátá yanyan ọwọ́ ajẹ́ fọ́ọ̀tì ọlọ́ni olóhùn kí Musa ó dẹ̀ kó lè wà kọ́ọ́lá Musa lẹ̀ àkíyèké Harun ó fún ọmọ ẹ̀yà rẹ̀ Harun òkùnlófún ní fíkà omi ìwọ ni orólédè mi máa bá ń sọ gbogbo àwọn ọmọ bani sọ yìí kí n fi tọ́kọ́ lọ lo thirty days kí n tó wá kó wọn bàtẹ́ ń kó wọn ọdún ṣáájú wọn ó wá fi wọn lẹ̀ sọ látara bẹ́ẹ̀ èyí tí Musa ṣe nìyẹn ìyẹn ọlọ́ọ̀bá wa ń ṣàlàyé fún wa ń bì láti jẹ́ yí pé kí a lè bá a mọ nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́ni asàdéhùn fáwọn ọmọ bani israel jáníbà túrì lẹ̀ ayman ẹgbẹ́ túrì ọ̀tún ọlọ́run bá ní ẹgbẹ́ ibi ìsàlẹ̀ túrì ọ̀tún ọlọ́ni asàdéhùn rẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kíni o àwọn bani israel ọlọ́ni asàdéhùn rẹ̀ fún wọn náà. ونزلنا عليكم المن والسلوى. gbọ́dọ̀ tí ọlọ́run bá mú wá ń bí yìí nítorí wípé ọlọ́run ọba ń rán àwọn tí wọ́n jẹ́ àwọn àrọ́mọdọ́mọ àwọn Banu Israil lọ́lọ́run bá ń rán létí ń bì orí kọ́lọ́run bó mú ọ̀rọ̀ yìí wá ń rán àwọn àrọ́mọdọ́mọ àwọn Banu Israil ń wọn létí orí kọ́lọ́run bó mú ọ̀rọ̀ yìí wá olóni wàhálà zálínà aláìkùmọ́lẹ̀ máa ń nà wá sàlùwà olóni àwọn ọlọ́run ọba asọ̀kalẹ̀ lẹ́yìn lórí alimanna ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún àwọn tẹ́jà àbá ní sọ̀rọ̀ ìyẹn alimanna àwọn àfáàní ìtí ń jẹ́ manna yẹn àbá máa ń pè ní oyin wọ́n wá ní kinní yẹn yọ̀ọ́ dàbí sálíjù bí yìnyín bẹ́ẹ̀ ló ti rí tọ́wá funfun tó yẹ pé yóò sì máa jẹ́ nǹkan tí yóò máa jẹ́ oúnjẹ fún àwọn tí wọ́n jẹ́ àwọn bàánú sọ̀rọ̀ bí yìnyín ló ti rí yìnyín bí yìnyín àdìrẹ́nẹ́gbẹ̀ bí ìgbà tí nǹkan bá funfun gbòò bí yìnyín tọ́wá jẹ́ pé yóò wá dì ó dún dì bí yìnyín gẹ́lẹ́ tí ó dì gan òun lọ́lọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ fún wa láti sánmà òun là ń pè ní kíni o alimanna ẹlẹ́ẹ̀kejì ni wàsálíwá ọlọ́run ọba sọ ẹran ẹyẹ ọlọ́run ọba sọ kalẹ̀ ọlọ́run sọ kalẹ̀ fún wọn ọlọ́run ọba sọ ẹran ẹyẹ ọlọ́run ọba sí kíni o ó sọ kalẹ̀ fún wọn ṣùgbọ́n kí èsì sí ọlọ́run ọba sọ kalẹ̀ fún wọn kí èsì ibi tọ́lọ́ ti sọ kalẹ̀ fún wọn ni ṣùgbọ́n màdé gbọ́dọ̀ máa ń rán àwọn àrọ́mọdọ́mọ wọn létí lẹ́kọ́ lọ́wọ́ ọba ó ti bọnú bí kèé ṣe bí ìlọ́run ti sọ kalẹ̀ fún wọn ibi ọ̀rọ̀ tiẹ̀ ń bọ̀ wá lẹ́yìn ibi tọ́lọ́wọ́ ọba ti sọ kalẹ̀ fún wọn òun ni wọ́n ń pè ní àtíù wọ́n pè ní gaswatu tíì ó ní nǹkan tó fa nǹkan tí wọ́n fi ń pè ní tíù torí pé tá àní kéèyàn máa káàkiri yẹ tíù ọlọ́run wa ní kí àwọn tí wọ́n já wọn bàní Israel ọlọ́run ni wọ́n máa dààmú káàkiri ọlọ́run náà tó já wọn bàní Israel kí wọ́n máa yẹ kí ni o kí wọ́n máa dà kí ló wá fa ìdààmú táwọn bàní Israel là ń dààmú káàkiri àwọn náà náà fà nítorí pé ọlọ́run ni kí wọ́n máa lọ bí wọ́n ti ń lọ yẹn ìdán kọ́ńsẹ̀lẹ̀ lójú ọ̀nà ni bí wọ́n ti ń lọ ọlọ́fẹ́ fún wọn ń ta ọ̀rẹ́ ta nísìn ìgbà tí wọ́n ń lọ ibi tí ọlọ́run bá ní kí wọ́n máa lọ ibi tí ọlọ́run kí wọ́n lọ wọ̀ wọ́n wá fẹ́ẹ́ débẹ̀ tán wọ́n wá rí i pé ọlọ́run á jẹ́ kí wọ́n máa rí àwọn tí ń gbénú ìlú yẹn ẹ̀rù wá ń dẹ ẹ̀rù wá ń bà wọ́n wọ́n wá ní ìwọ Musa àwọn tí ń gbénú ìlú yìí èèyàn burúkú ni wọ́n àlè dojúkọ wọn Musa ni ọlọ́run ní àlọ́ dojúkọ wọn ni àlè dojúkọ wọn o wọ́n wá sọ fún Musa pé ìrẹ àtọlọ́wọ́n ọba rẹ̀ yẹn náà sọ fún swatu maida pé ìrẹ àtọlọ́hún ọba rẹ fàkọ̀tìlà ẹ lọ́jà iná àwọn ẹ̀kọ́ ìdùn àwọn jókòó dé yìí bí ní ẹ bá parí ìjà àwọn ọmọ gbé àwọn èèyàn tó burú wà náà bìkan ọ̀sán máa bí ká máa lọ bẹ gbólóhùn á bí ọlọ́run nù gbólóhùn yẹn ló bí ọlọ́run nù màdàbà ọlọ́run á ní pé láàrin forty days Ah, láàrin forty years ọlọ́run àwọn àbáni Israẹli àwọn ò ní wọnú ìlú yẹn wọ́n máa dààmú káàkiri ni bí wọ́n ti wá máa dààmú ọlọ́run á ṣe àwọn nǹkan mẹ́ta fún wọn ní tí yẹn ọlọ́run ọba gbogbo ibi tí wọ́n máa rìn gbà kò sí ní máa rìn lọ ọlọ́run ti gbé gàmáàmù ẹ̀sùn jò wá wà lórí wọn báyìí ẹ̀sùn òjò nígbà tí nǹkan kan bolẹ̀ tó sú biribiri ọlọ́wà lórí wọn láàrin forty years ló fi wà lórí wọn ọlọ́wọ́n á ní kí wọ́n máa sọ oúnjẹ tí wọ́n máa jẹ ń bẹ̀ kalẹ̀ fún wọn oúnjẹ tí wọ́n wá ń sọ kalẹ̀ fún wọn ní alimannu wasalwa so mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run sẹ́ sùjúbù wọn lórí ọlọ́run sọ manu àti salwa ọlọ́run sọ kalẹ̀ fún wọn ló jẹ́ pé àwọn afáà kan tó máa wọ àyà yìí náà fi máa wọ àyà yìí náà fẹ́ máa fi túmọ̀ wípé ọlọ́run ti sọ mọ́nú àti sáliwá fún wọn kalẹ̀ bífọ́ kí wọ́n ló dé tí ì e. ṣùgbọ́n kò sáà fún tẹ́fsìrì tó sọ kò sálàfù tó nítorí wọn sọ ní pé ọlọ́run ọba sọ àlìmọ́nù àti sálúwá ọlọ́run sọ kalẹ̀ fún wọn nígbà tó ṣe kí ni o nígbà tí wọ́n wà ní tíì lọ́lọ́run ọba sọ kalẹ̀ fún wọn kò lè pé a máa dúró sọ wọn máa kà fún wa ní swatu bakọrọ aya fifty seven bẹ́ẹ̀ ọlọ́run ọba jẹ́ ká rí i wípé ọlọ́run ọba ọ sọ. وظللنا عليكم الغمام ọlọ́ni wa zọ lálínà alẹ́ ikùn mọ́lẹ́ gan-an ọlọ́ni àwọn ọlọ́wọ́n ọba àwa la ṣẹlẹ̀ ẹ̀yìn bani ìsìráyílà lórí alẹ́gọ́mọ ẹ̀sùnjò ọlọ́ni asẹ́lẹ̀ lórí kẹwọn tẹ̀lé ní tíì nìyẹn náà. وأنزلنا عليكم المن والسلوى. ọlọ́ni àwa la sọ̀kalẹ̀. So lẹ́yìn lórí alimọ́nà wà sálíwá àti mọ́nà àti sálíwá àwọn ọ̀rọ̀ àwọn aláṣọkalẹ̀ fún yín kó máa jọ oúnjẹ fún yín náà. kulu min tayyibati ma razaqnakum. olórí wa ń bẹ̀rù kulu min tayyibati ma razaqnakum ọlọ́ni ẹ máa jẹ́ nǹkan tó dáa táwọn ọlọ́run ọba ṣe ní arsìkí fún yín ọlọ́run ẹ máa jẹ náà. wà á máa dọ́là mú náà walakin kanu anfusahum ya'lamun. ó rán àwọn bàbá ní sọ̀rọ̀ yìí là bó bá ti ṣe báyà tó fún wọn ọlọ́run ni wọ́n kú tún ṣàbòsí fún ẹ̀mí ara wọn àwọn akọ́ni á ṣàbòsí sí ẹ̀mí ara wọn ni á ṣàbòsí sí wọ́n tún ṣàbòsí sí so fúnra wọn náà ni wọn láwọn ọ̀fọ̀ oúnjẹ mọ́ so kìsì kiri àwọn ní pé wọn kó pamọ́ kọ́ ọlọ́run ni fúnra wọn náà ni wọ́n ní wọ́n Musa ó díwúlà náà lọ bàkà so ìwé gba abẹ lọ́wọ́ ọba kó jẹ́ wípé lánàá síbẹ̀ àlátọ̀ àmì wá ìdín àlẹ́ ṣe sùúrù lórí oúnjẹ kan mọ́ oúnjẹ kan ti oúnjẹ kan ní gbogbo ìgbà kò sì yà wọ́n gbẹ kò sì gangan fún wọn kágbé bẹ́ẹ̀ ń yà wọ́n gbẹ̀rù kágbé nǹkan kan ní í ṣe fún wa ni ọlọ́run ṣe gbọ́dọ̀ bàbá dẹ̀ ń sọ mújísà kalẹ̀ sára oúnjẹ kan jíjẹ tí wọ́n bá ń jẹ yóò máa yàtọ̀ síra wọn ètò bí wọ́n bá ti ń jẹ kékeré yóò máa jẹ kí bákan náà ni wọ́n máa rí lẹ́nu wọn ló gbogbo wọn tún máa rí yàtọ̀ pé mújísà mẹ́mẹ́ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ ni wọ́n tún ní ọlọ́run fẹ́ wọn ni àfikọ́ ọlọ́run bó ṣe kí ni o àfikọ́ ọlọ́run bó mú kó jẹ́ káwọn máa dákó lẹ́lẹ́ kí nǹkan máa wù jáde káwọn náà máa ṣiṣẹ́ fún ara wọn káwọn máa wàhálà àwọn ọ̀fẹ́ kéjì kankan wọn ẹjẹ́ rọrùn fáwọn sàwọn bàbá ní Israel wàhálà àti wọn nù sọlá wọn fi wọn ṣàlàyé ń bí wa pé eléyìí nǹkan tó ṣẹlẹ̀ nínú tíì ni ọlọ́run bá kẹwàá á mú wá sí agbègbè bíi agbègbè bíi nítorí ká máa kà ń bẹ̀ tá a fẹ́ kà ń bẹ̀ ni agbègbè pé ọlọ́run ọba bá Musa sọ̀rọ̀ ó wá ọlọ́run bá fẹ́ bá musa sọ̀rọ̀ ó wá kánjú fáwọn bàbá ní Ísírẹ́lì ó fi wọ́n lẹ̀ ṣùgbọ́n náà ọlọ́run bá wá tún wá rán àwọn àrọ́mọdọ́mọ létí yìí pé àwa la sọ̀kalẹ̀ lẹ́yìn lórí àlìmọ́nà wà sálùwà àwa la sọ mọ́nà àti sálùwà àwa la sọ nǹkan tí ń jẹ́ mọ́nà tá a sọ fún alẹ́ kan àti sálùwà wọ́n ní ẹyẹ kan ní jẹ́ bẹ́ẹ̀ táyà náà sì ní ẹyẹ yẹn ti wà ní ìsìn pé kúèlà so tápọ̀lọpọ̀ àwọn yẹn tó fi ń ṣe àwọn tí wọ́n ń jẹ́ tí wọ́n fi ń ṣe ìwòsàn so wallahu alam so látara bẹ́ẹ̀ ibi tá a ti máa dúró náà nìyí so a máa ka bọ́lọ́wọ́n bá ti ní kí wọ́n máa jẹ nǹkan tó dáa a máa kà lọ ní ọ̀la a dẹ̀ máa sọ̀rọ̀ nípa musa lọ lọ́la ìtì agbọ́ kọ́lọ́njọ́ ṣe wá láǹfààní kọ́lọ́njọ́ wúlò fún wa àti èmi tí mo sọ àdáyé náà tẹ gbọ́ kọ́lọ́njọ́ káàdé sani wájú ọlọ́run subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.